الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن أبي موسى رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا عطس أحدكم فحمد الله فشمتوه وإن لم يحمد الله فلا تشمتوه أخرجه مسلم أبو موسى الأشعري nàmbà sàlékún yọnu rẹ fún àti gbogbo àwọn ọgá wa wọn sọhábà nàbíwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní mo gbọ́ òjìṣẹ́ Ọlọ́run sàlékún kí á ti jẹ ọmọ bá nàbíwá Muhammad sallallahu alayhi wa ọkọ wa wí fún wa báyìí pé. إذا عطس أحدكم فحمد الله فشمتوه ọgbẹni ẹ bá gbọ́ tó sín tó sì mọ kéèyàn máa dúpẹ́ fọ́lọ́run tó wá ní alihamudulilayi a ẹ̀yin náà kì í pé yarhamukallah bá a ti ṣàlàyé fúnra wa lánàá wa illam yahmidillah ẹni ọwọ asin tó gbẹnu dákẹ́ ńkọ́ ànábì ní fàlà tó ṣàmìtú ọ̀nà òdì sáàbò kẹ pé yarhamukallahu àṣekẹ́yìn tó ṣàdúrà yarhamukallahu fẹ́ni ó sín kí ni májẹ̀mú rẹ̀ òun ní kóun náà kọ́ mórí ọlọ́run kó pé alihamudulilayi torí náà bàbá rí yàn tí ó sin tí wọn ń bá wa jà pé a ah, ṣe kí ni àwa náà dá lóhùn pé ah, ẹ̀yin náà ò ṣe ń gbọ́ yẹ kí ẹ ṣe àfi kí ó ń kálukú wa ká máa ń ti ọlọ́run tí ó fẹ́ lọ́dọ̀ wa tó sì fi hàn nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam àràǹtọ́lọ́ ń fẹ́ ni pé bọ́ ọba sín àdúpẹ́ fọlọ́run gẹ́gẹ́ bí ewu tí mo ní wọn ní bẹ́ẹ̀nbẹ́ ọlọ́run sì ní kọ́ làájá èèyàn bá wá sín báwọn kó pé alihamudulilayi ẹ̀ǹtí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà ọwọ́ àdìdàndàn kí wọ́n náà pé yarhamukallah àmọ́ ǹjẹ́ ni tí ọba dúpẹ́ ó lè bá àyàn jà pé ẹ kí ni ẹ ṣàdúrà fún mi rárá o ànábì lẹni tó bá dúpẹ́ fọlọ́ òun là á kí pé là á ṣàdúrà fún pé yarhamuka allah muslim alimami muslim ló hadithi wa wa an abi hurayrata radiyallahu anhu. أن النبي صلى الله عليه وسلم كان إذا عطس غطى وجهه بيده أو بثوبه وغض بها صوته صلى الله عليه وسلم أرن إلى النبي صلى الله عليه وسلم Abu Huraira ní gbogbo ọlọ́mọta ìsàlékún yọnú fún ó ní gbogbo ìgbà tá nẹ́bí bá sín níta rí tá nẹ́bí máa ṣe ni pé ànábì ọ a mú ọwọ́ rẹ̀ àbí kó mú aṣọ rẹ̀ yọ wà fi bo ojú sallallahu alayhi wa sallam bọba fi bojú yìí náà ẹni pé yóò ti fi kọ́ba ìmú àtẹnu náà voice tí ó jáde níbi pé a síhun èyí tí ẹlòmíì ó sìn táwọn èèyàn fẹ́ lè máa sá lọ yọ wà á ṣe kínní yọ wà dínkù báwa náà bá ń ṣe bí ọ̀dà o wọn Nabi nàbì máa ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ara àǹfààní tí ń bẹ ń bẹ ni pé kódà bí nǹkan kan bá tiẹ̀ jáde bí ikùn bí ẹ̀gbin kò ní wá ta bẹ́ni tí ń bẹ lọ́tún kò ní ta bẹ́ni tí ń bẹ ní òsì rẹ ó jẹ ọmọ lọ́dọ̀ ara ẹ̀ náà ó sì lọ́ọ́ nù gba ara àwọn ẹ̀kọ́ anabuwa Muhammad sallallahu alaihi wa sallam tí ó kọ́ wa ni káwa náà ó sì máa lò bẹ́ẹ̀ orí ń fún wa o akhrajahu ahmadu wa tirmidhi wa abu daud àwọn afáàn ńláńlá mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tọ̀ọ̀tọ̀ alimami ahmad alimami tirmidhi walimami abu daud rahimahumullah àwọn ni wọn panu pọ̀ gba hadisi eléyìí wá o hada wallahu a'lam wa salli allahumma wa bihi ajma'in wa iyyakum.